Juno Juno Juno Juno means discard Juno means discard mo ti ju àwọn bàtà náà nù mo ti ju àwọn bàtà náà nù